الحمد لله الجني الوهاب الفتاح والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهدي النبي محمد صلى الله عليه وسلم وعليكم بالعمل الصالح عليكم بالكسب الحلال عليكم بطلب الرزق من الله وجدنا بأسباب الفقر واعلموا بأن الفقر مصيبة وآفة خطيرة توجب التعوذ منها وتوجب محاربتها توجب التعوذ منها وتوجب محاربتها وهو سبب لمصائب أخرى أكد الله عز وجل أن المال والرزق ركن من أركان إقامة حياة الدنيا وركن ركين لإقامة الدين الذي خلقنا الله لأجله قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما أي قياما لحاجات الدنيا وقياما لعبادات الله من صلاة وزكاة وغيرهما قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال قط ما نفعني مال أبي بكر وقال نعم المال الصالح للرجل الصالح الفقر شر كان الرسول صلى الله عليه وسلم يتعوذ منه في دعائه ويقول اللهم إني أعوذ بك من الكفر والفقر نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الأجمياء الصالحين المنفكين أموالهم في سبيل الله تعالى adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọ̀nà lọ́ba ọlọ́rẹ ọba tí ma ń tààyàn lọ́rẹ ọba tí ma ń múyàn nínú tọwọ́ ẹ̀ ọlọ́run nìkan lọ́ba tó ní gbogbo àwọn ẹ̀dá tó kù aláìní ni wá ọba yìí wá gbéra ìkalẹ̀ pé ká máa béèrè nínú èyí tó wà lọ́wọ́ òun wípé òun máa fún wa abẹ́lọ́ nínú àánú àti agbára rẹ̀ gbogbo tọ́lọ́run ti mú ẹnì kọ̀ọ̀kan wa nínú iman ìbáàdà ìwárí arsìkì dúkìá kọ́lọ́mọgbà lọ́pọ̀ wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà àti ẹjẹ́ di pé kò sọba tó yẹ kásì ló sì lẹ́tọ̀ sẹ́sìn wà lẹ́yìn Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrù ọlọ́wọ́ ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni ẹ miami ẹjẹ́ alò ọba wa káàkiri máa sin ọlọ́wọ́ ọba lọ́sàn àti lóru káwá dúró wa bẹ̀rẹ̀ ẹjá lọlẹ́ mọ̀ wípé òṣì ọjọ́ ọ̀kan nínú àmì wo ayé àdánwò ni mùsíbà wà áfà khatira ó sì léwu nínú sẹ̀mí èèyàn kéèyàn máa lo sẹ̀mí òṣì kéèyàn fẹ́ mú kọ́mọ̀rí mú kéèyàn fẹ́ ná kọ́mọ̀rí náà kéèyàn fẹ́ rà kọ́mọ́dé tí ó fi rà á wọ́n ní kìí ṣe nǹkan tó yẹ máa wọ́ran o khatira ó léwu tujibu àtàwùdá minha mùsíbà yìí tá a pè ní àìní ìṣẹ́ ó di dandan kéèyàn máa wá sọ ọlọ́run ọba ń ọlọ́run ọba kọ́ sọ bẹ́ẹ̀ ó sì jọ̀ǹda kéèyàn já lógun èèyàn já òsì lógun èèyàn gbọ́dọ̀ gba òsì èèyàn gbọ́dọ̀ gba aláàyè nínú sẹ̀mí èèyàn gbọ́dọ̀ máa gbégbé sí ayé bó ṣe ọba táwọn kọ́ táwọn wọ́n ní òṣèṣe nǹkan rí téèyàn máa wòran èèyàn gbọ́dọ̀ ṣègbìyànjú bẹ́ẹ̀ yóò ṣe lé òṣèwọ́gbó nínú sẹ̀mí àti sẹ̀mí àwọn ọmọ àti sẹ̀mí ìlú ìlú tó ṣe bá ti pọ̀ ń bẹ̀ wọ́n ní crimes àwọn iṣẹ́ ọ̀daràn wọ́n ní yọ́ pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ àwọn àdáwò tí máa ń tàbí bí òsì jáde wọ́n ló léwu fáwùjọ ó sì léwu fẹ́sìn ó léwu fọ́jọ́ ọ̀la wa wọ́n ní òṣìgán fún rẹ̀ aburú ni sábàbùn límọ̀sọ́ ibà okòrò ìtọ́mọ wa fa ọ̀pọ̀lọpọ̀ aburú míì wá fẹ́ni tó bá wo òṣìràn ẹ̀mọ̀ ya mi òṣì á máa gba ìmánì lọ́wọ́ yẹn tí yóò ní kọjú sọ́lọ́ mọ́ tọ́lébọ̀ tó níbi tó kọjú sí i òṣì á máa túyàwó àtọkọ òṣì á máa sọ bàbá àtọmọdọ̀tá òṣì á máa tú ẹbí wọ́n ní òṣì máa ń túlù òṣì máa ń túlù gbogbo àwọn crime oríṣiríṣi tó máa digun jalè a máa lọ́wọ́ àwọn èèyàn gbà wọ́n ní inú àwọn nǹkan tí òṣì máa ń bí nìyẹn wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ ayé nìkan lòsì bá ń bàjẹ́ ní máa ń bọ̀ ẹ̀sìn náà jẹ́ ẹ̀sìn ò rọrùn pẹ̀lú òsì bọ́ọ̀ gbà wẹ̀ ọjẹ́ sàárì ní tó jẹ kírun bí ìṣẹ́ bá ti wọnú sẹ̀mí ìjọsìn rọrùn mọ́ ló fi sọ fún àwọn ará Mọ́kà wípé ó ní ọlọ́run ní ẹwà máa sin ọba tó nílé yìí èyí kàábà alẹ́sì àtọ̀ àmọ́ omi jó ọba yìí ó ti mú ebi kú fún yóò ìbádà lókù wà á mọ́ náà mẹ́kọ́ wọ́n bọ̀ ìpáyà wọ́n fẹ́ já tọwọ́ ẹnigbà wọ́n fẹ́ já lémọ́ ní lérí ìpáyà ọlọ́run ní mo ti mú kú fún yín nígbà méjèèjì ti kú yẹn fàríyà àbúdú rọ́bà haza lẹ́bẹ̀ẹ́jì ìjọsìn lókùn tẹ́ tara bọ̀ àmọ́tí ibi bá ń bẹ tí ọkùn sí balẹ̀ ìjọsìn olè rọrùn ọ̀bẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wọn níbi iṣẹ́ aláàní wà látò tó súnfà àmúwá alẹ́kùn ẹ mọ́ fún àwọn aláìníláàkáì àwọn ọlọ́pọlọ dúdú súnfà àwọn agọ̀ tí wọ́n láwọn gbọ́n tí wọ́n fẹ́ máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ yín tí wọ́n fẹ́ máa fi gba owó yín ọlọ́run bá ní ẹ má gbowó yín lé wọn lọ́wọ́ wọ́n lá tó àsùfàhà àwọn àgọ̀ yọ́ máa wá ń bá yín sọ nígbà tó gbọ́n ọlọ́run bá ní àmọ́ owó tẹ ṣe wàhálà ẹ má gbé wọn lọ ẹnìkan kan pè pé business kan ti yá online tàbá ti dáyé báyìí a máa rí iye báyìí kọ́dẹ̀ sẹ́ndì owó sí wọn létà lọ́mọ wa pariwo pé ọmọ òkú ní jìbìtì ni wọn ọ wà di fínífíní kọ́dà àbọ̀jọ́ mọ̀ yá rẹ̀ sìn ọ wà di fínífíní òmùgọ̀ ọlọ́run pè wọ́n ọlọ́run pè wọ́n lọ́lọ́gbọ́n o ọlọ́run fi ní wọn gbọ́n gbogbo ọpọlọ tí wọ́n ń lò yẹn ọpọlọ jìbìtì lásán ni sòfàhà ni wọn ọlọ́run bá ní allati ja'ala Allahu lakum qiyama ọlọ́run bá ní sẹ́ẹ̀mà pé owó yìí ni a fi gbéṣẹ̀ mi yín dúró ẹ̀dàkùn tani ọ̀jẹun kó tó wá bíṣì tani ọwọ́ sọ́ǹsì àwádìí kú omi àtọ́lé jẹun èèyàn wá fọ́ tẹ́tẹ́rẹ́ mu pé yóò mọ jòkó jẹ́ yóò jẹun ọ̀tá yóò dàlúbárà àwọn afọ́ ní kìyàmọ́ tó wà ń bẹ̀yẹ òun náà ni pé ayé kìyàmọ́ lè hajjá ti dúnìyá adìsí kìí tẹ̀yìn wákàkì yẹn òun náà ni ẹ máa fi bí abùkátà ayé yín wọ́n kìyàmọ́ lil ibadati min salati wa ita ìzàkà adìsí kìí náà yín láti máa sin ọlọ́run ẹni tí ò ní ò lè fún yàn gbogbo àwọn iṣẹ́ tí máa ń mú yàn ní islam gbogbo ẹ̀ ló so mọ́ arzikì gbogbo iṣẹ́ tí máa ń mú yàn gba dáadáa àwọn sahaba àwọn lè bá dé muhammad sallallahu alaihi wasallam wọn ni dáhàbà ahàlù dùsórí bil ujur àwọn olówó àárín wa gbogbo iṣẹ́ rẹ tí a fowó ṣe àwọn ni wọ́n máa rówó gbé kalẹ̀ ọ̀nà tí wọ́n ti jìn nínú ìjọsìn ọlọ́run wọ́n ti wà nípò tó ga wọn lọ anábì ní ẹ̀yin náà máa ṣe àtikáàr wọ́n ní àwọn olówó ẹ̀yin náà ṣe àtikáàr kìí sí àwọn olówó tí wọ́n èsà ìsùn kìí sí àwọn olówó tí wọ́n èdìdè lọ anábì ní bọ́lọ̀ ṣe pin nìyẹn kí kálukú ọmọ náà yìí tipa bá ṣe kíni tipa rẹ̀ bá ká ẹ̀yọ́ miami ọlọ́run gbé ìsìlámù kalẹ̀ ó wá fi àzàká ó fi ṣe òpó àárín gbùngbùn tó di ìsìlámù mú tí ò ní jí ọbọ̀ lẹ̀ ọlọ́run ni ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ máa yọ sàká ẹ máa lọ hajj lẹ́yìn gbàtẹ̀ ti gbọ́ ọlọ́run ọba gbọ́ ọ̀bẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo ọ̀nà gbàrí ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́jì ò dí gbogbo èyí tó ti dí kọ́lọ̀mọ́sàbá wa là padà gbogbo èyí tó fún kọ́lọ̀mọ́sàbá wa fẹ́ tó jẹ́ halali èyí tà ní káwọ́pọ̀ ìròjọ́ lọ́dọ̀ ọlọ́run ọba anábì wa muhammad sallallahu anábì ni ma nafa'ani malun qat anábìnrin kò sí owó ẹni tó sàǹfààní fún mi lérí dáwà yìí kò sí owó ẹni tó sàǹfààní fún mi lérí dáwà tí ń sèyí máa nàfà ní máa lo abubakar tó tóbi bí owó abubakar tó ná sínú ẹ̀sìn yìí fún mi anábìnrin àwọn èèyàn fún mi lówó tààfi lọ́ẹ̀sì yìí àmá bí gbogbo wọn ṣe náwó náà kò séyìí tí ó sàǹfààní fún mi púpọ̀ jùlọ tó tó owó tábùbákiri gbé kalẹ̀ fún mi ọmọ oh ya ṣe Abubakar wa ń sẹgbẹ́ rẹ̀ alẹ́mìnrin tó ń jẹ́ wáyé pé kìí tó ń sẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà látara ìnáni nínú dúkìá tó yìnbá ní Abubakar sì ń ṣiṣẹ́ ní ló fi ráyè gbowó ná kánà tájìrà olówó ni businessman kọ̀ wá sí wòlíì kan tó tẹ̀ nínú gbogbo àwọn sàábà òun náà lẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́mọsọ̀wá ní olówó ogbó olówó ogbó lè jẹ́ ọmọ dáwó nù bí wèrè yọmọ náwó fọlọ́rin yọmọ náwó fún àwọn onítíátà yọmọ náwó fún àwọn oníjó yọmọ náwó fún àwọn tí wọ́n bá yé jẹ́ ọlọ́mọsọ̀wá lólówó ogbó ẹ̀yọ́mọ ìyá mi nínú ẹ̀sìn wa alfakir wọ́n ní arísìkí dá àmọ́ká wa lọ́nà àláàlì á sì ní jura wa lọ́nà èdè kálukú bá dìmú wọ́n máa dúpẹ́ lérí ẹ̀ anábì ní malimalu sọ́ọ̀lẹ̀ anábì ní mandala owó tó dá ó halali lè rọ́jùlù sọ́ọ̀lẹ̀ ó ti wá bọ́ sọ́wọ́ èèyàn dáadáa anábì ilé ayé gbádùn ilé ayé onísìnmi ọ̀pọ̀ nìkan lẹ́kún kó tó kówó jọ èyí tó kójọ náà èyí tó wá fi nùmí kó lójú àwọn èèyàn anábì ah, ní owó bẹ́ẹ̀ da ẹ máa tọrọ rú ẹ̀ anábì ní owó náà da irú owó bá ń da ọlọ́mọsán lànà halali fẹ́ni kọ̀ọ̀kan wa alfakir sharri òsì iṣẹ́ ẹ̀yọ́ miami aburú ni ó èyàn gbọ́dọ̀ jọ káwọn mọ́nu lé ó èyàn gbọ́dọ̀ jòkó tí ó èyàn gbọ́dọ̀ jọ jòkó tí yàn iṣẹ́ aburú ni wọ́n tá anábi bá ti kírun tálàárọ̀ nínú àwọn àdúrà tá anábi máa ń ṣe anábi àni aláhùnmá ìwọ ọlọ́run ọba inni a'udhu bika mọ́sáàdì wọ ọlọ́run mọ́sáwásọ́dọ̀ wọ ọlọ́run mọ́sáà ìlàmí sọ́mi nínú àlùkúfúrí kí n tó padà dé ẹlẹ́sìn mi yàtọ̀ sí muslim wọ́n ti ya kèfèrí wọ̀lfọ́kù mo sì sádìọ́ wọ́n jí òsì wọ́n jí ọdọ́dọ́ wọ́n jí tòsí wọ́n sì mélòó lòsì nígbà nábì ń tọrọ kọ́lọ́hún sọ́hún bẹ́ẹ̀ àwàdà ní nǹkan náà jẹ́mọ́ torí tó bá jẹ́ nǹkan dáadáa ni ànábì ò ní tọrọ kọ́lọ́hún sọ́hún bẹ́ẹ̀ adé pé yín máa ń ba nǹkan jẹ́ lára yẹn ní sì máa ń dasẹ̀ mí ní sì máa ń sọ̀yọ́ di olórí burúkú láyìí أسباب الفقر ẹ̀yọ́ miami àwọn كان دي máa ń tàyàn ló ṣe wá kọ̀ rẹpẹtẹ ṣe rí ká ní kọ́pọ̀ àti ká ní kọ́mọ́ tó nǹkan ọlọ́run ọba aláàní máa ń pin ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá ó níjà àwọn kan lọ àwọn kan sì níjú ọ̀lọ́ mọ́dì stop ara ẹ̀ pẹ̀lú yẹn máa dúpẹ́ ní gbogbo ìgbà bí nìrọ̀ máa dùn lédè tọ́lọ́ ń bù fún ọ mọ́ wòkè ilẹ̀ ni ọmọ wò ọlọ́run bá ní bóun ṣe pín nìyẹn ó ní inna Allaha ọlọ́run bá ní èmi ọlọ́run yẹ́ bí sútú àrísìkọ́ èmi ní ma ti àrísìkí ilẹ̀ liman yasha fẹ́ni tó bá wù mí onímọ̀ye tó ní má yọpọ̀ lọ́wọ́ ẹ̀ wa yaqdiru ọlọ́run bá ní ẹlòmíín sì wọ́n díẹ̀ níwọ̀n bá fún bá ṣe ọmọ yẹ tó wà fún wípé iye tí mo ní láyé mi ni bí mo ṣe dúró yìí ah, èyí ní ju five thousand lọ ayé mi gbogbo tó ní pátá five thousand naira ọlọ́run bá lóun máa fún gbogbo yín gbogbo yín lòun máa fún àmọ́ òun máa bù fún yín ju ara yín lọ àṣíríkù billah nínú àkọ́kọ́ nínú àwọn okùnfà òsì òun náà ni kéèyàn máa ṣẹbọ ara yìí náà ni kéèyàn máa ṣe oògùn owó gbogbo olú tó máa ti ń rúbọ gbogbo ìdílé tó máa ti ń ṣẹbọ wọ́n padà dolo síbẹ̀ ẹlẹ́ wọ àwọn abúlé tí wọ́n ti máa ń gbé ìgbónú jáde tí wọ́n ti máa ń gbé oró jáde tí wọ́n ti máa ń gbé àwọn òsá jáde ẹ pé àpẹẹrẹ òsì ọmọ hàn lára wọn kí wọ́n ta gbogbo lẹ̀ tó wà nílùú wọn wọ́n padà dolo sí náà torí pé ẹlẹ́bọ ni wọn tawhid ìgbàgbọ́ ní ma mọ́nà ńlá ẹbọ ní ma dínà máa yàn ni ànábì wa Nuhu alayhi salatu wasalam ó sọ fáwọn ọjọ́ rẹ̀ ó ní fakultu istaghfiru rabbakum ó ní wọ́lọ́wọ́n bá mọ́ sọ fún wọn mo ní kan túbá bí ẹbọ innahu kana ghaffara ọlọ́wọ́n bá fèrè jìn wọn tó má ti túbá yursilis samaa alaykum midrara ọlọ́wọ́n sì mú òjò alálùbáríkà wà láti sánmà fún wọn wa yumdidukum bi amwalin wa banin mo ní ẹtúbá kọ́lọ́wọ́n lè fún yín ní owó àtàwọn ọmọ dáadáa owó bẹ̀yẹn òun náà ní àṣírí bíbò tọ́jẹ́ pé èmi yàn balẹ̀ lérí ẹ̀ owó tí ò ní ṣe pẹ̀lú pé wọ́n wà ṣe ẹ̀yìn sẹ́yìn náà ti mú sọ́wọ́ yín ti bá ọlọ́run halal àtọ̀dọ̀ rẹ ẹ̀sọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan jama ẹlẹ́ẹ̀kejì òun náà ni mani káwọn tó lówó láàrin wọ́n máa dáwó sílẹ̀ láwùjọ àwọn náà padà tòṣì sàkánì ẹ jẹ́ kówó yàn tán tó bá ti ń rówó tètè máa béèrè àwọn àfàpẹ́ dákun èló ni sàkáwọ̀ torí tó bá ti yọ sàká ọ̀pọ̀ àdá dòlòsì nákùtù ahadìlá ọ̀rọ̀ súnlẹ̀ alùwàfà kásàdéhùn láàrin ara wa a máa sípa àdéhùn ní máa sọ yẹn dòlòsì ọ̀tọ̀làdéhùn tẹ́ ṣe pẹ̀lú ẹgbẹ́ gbéṣẹ́ fún ọ ọ̀pọ̀dà wà á má déhùn ṣe oníkàwọn èèyàn máa dáwójọ ipò ẹ̀fẹ́ sí business ọ̀padà má déhùn sẹ ọ̀padà dolo sí nínú ẹ̀ adam al-hukumi ma anzala Allah òun náà ni ká má dájọ́ pẹ̀lú òfin ọlọ́run lérí ilẹ̀ ọlọ́run ní máa ń sọ èèyàn dolo sí èyí ni wọ́n tí wọ́n darí wa kí wọ́n ní democracy làwọn máa lò títí ayé òsì náà ni yọ́ máa wa títí ayé òsì náà ni yọ́ máa wa títí ayé kálukọ́ ma wá ma wá aláàlẹ́ títí ẹ̀ àmọ́ pé òsì òkú olùlú tí democracy ń bẹ́ lù kọ̀rọ̀rùn ààrẹ náà ni azina kéèyàn ọmọ ṣèṣìná tọ́ba dín bá yàwó yàwó lásìpọ̀ àbí ọkùnrin mí gún ọ lérí yàtọ̀ sọ́kọ ẹ̀ àbí wọ́n tó ti márì náà ni lọ́kùnrin lóbìnrin ọmọ ṣèṣìná ó ti sílẹ̀kùn òsì fún rẹ̀ àdéhùn ti wà pé ọ́tọ̀s anábìlọ́sọ̀bẹ̀ sallallahu alaihi ẹlòmí ti jábọ́lẹ̀ ó dìde tì ó dìde tì apadà rí pé obìnrin ló gbé ṣubú ẹlòmí ti jábọ́lẹ̀ kò dìde mọ́ apadà rí pé ṣìnà ló gbé ṣubú lóbìnrin àti gbogbo àwọn nǹkan tí máa mú èèyàn bọ́ sínú ṣìnà ní máa ń tàyàn lọ sí bí àwọn fíìmù òhò ká wo sex film ká máa wo drama ká máa wo àwọn obìnrin tó ń jó òhò ká máa máa rẹjú gbogbo tí mú èèyàn já sínú ọ̀fìn ṣìnà ṣìnà máa ń tàyàn lọ sí òun náà fúnra yìí máa ń tàyàn lọ sí. ọ̀kan nínú àwọn òyìnbó kan olóhùn ìwé fíìmù tẹ́lẹ̀ onígbà tó ń bẹ̀rẹ̀ sí wò òyìnbó ni mùsùlùmí ni ó ní ọ̀rọ̀ ń dàrú arísìkí ń dàrú ilé tó ń túbá gbóhùn sí má gbogbo tó ti lọ ọlọ́run sì dá padà fún un ètí wọn fi ń ṣe fọ́ọ̀n tó gbèrè lé pélónú yàrá tó máa gbádùn lọ tó ní mọ̀pọ̀ jìyà ìwòkú ọmọ táyà ló sí o àti gbogbo àwọn ẹsẹ̀ lẹ́yìn náà ti kọ́sùlùmí kíyàl ká máa bí òṣùwọ̀n kù bóyá ń ṣiṣẹ́ nílé epo ká mọ yí lítà epo ten thousand ni wọ́n fẹ́ rà ó ní eight five lápadà ta fún àwa ti yí ọlọ́run sínú bàtà yí ẹni tí ń tara yìí sì ti ń jò ó ti ta sìmẹ́ntì ribas ẹni tí ń tepo tí ń tòróró tí ń jìn dì anábì ní man faus abúlábùn ọmọ rọjò ọlọ́ ọlọ́run jòkó jọ kan wà á kìbàlẹ̀ àlẹ́ ìnà rọ́ṣù sallallahu alaihi wasallam ọlọ́run anábì bá kọjú sáwọn anábìnrin ẹwà gbogbo ní ẹwà anábìnrin yá máa ṣọ́lá lè muhajirin ẹ̀yìn tẹwà láti maka tẹwà sí madina mọ́tà náà bá ti ń bá wọn sàábà wí ń bá wọn náà wí lábẹ́ni anábìnrin khisalu khams anábìnrin àwọn wà burúkú márùn kan bẹ wa a'udhu billahi an tudrikuhun ìsádi ọlọ́run kọ́lọ̀mọ́dì ọba mi lásìkò tó máa wùwà náà kọ́lọ̀mọ́dì ọbẹ̀ yìí náà wọn sọ bẹ́ẹ̀ ìpè àwọn iṣẹ́ ńlá bíi márùn kan wà anábì lam tadhari alfa'isha fi qawmi qat hatta yu'linu biha anábì ní sinna ò ní gbajúmọ̀ láàrin àwọn ọjọ́ kan títí tí wọ́n máa fi ń sìnyànà láàrin ara wọn tí wọ́n ní máa lẹ́sẹ̀ mọ́ tí ó gbé obìnrin lọ́wọ́ tí wọ́n máa wò tẹ́lì táyà rẹ̀ ò ní já táwọn onítùú máa kì tí wọ́n máa dá wọn lóhùn tí wọ́n máa gbé àlè wá báyàwó ẹ̀ lé yóò lè ní òbí àwọn òṣèlú sápamọ́ wọ́n ń ṣe táwọn èèyàn máa báyìí ìgbé bóun sí lọ yìí òun lọ lè bọ́ ọmọ yẹn ni o yìí tó ń sọ fáwọn èèyàn àdẹ́bìnrin tí wọ́n bá ti sọ̀rọ̀ sí nádà bẹ́ẹ̀ ilẹ̀ afẹ́ṣà fíṣì mú tọ́ àwọn àfikí ọlọ́wọ́n bá ọmọ ara àwọn àrùn kárùn ọlọ́wọ́n máa ràn sí wọn wọ̀lẹ̀ àwùjá àti òsì àti ọ̀pọ̀lọpọ̀ ibi alẹ́tì lamtẹ́kùn fi àṣìláfihìn àwọn àrùn àtàwọn ibi tí wọ́n gbọ́tàn rẹ̀ nínú àwọn ìtàn bàbá wọn alẹ́hìn alẹ́hìn na mọ́tò kọ́bùlà tí wọ́n ti síwájú wọn pé ah, wọ́n ní ìgbàlẹ̀ ìgbà náà àmọ́rò ilé ìkọ́ anábìnrin wọn látàn kó súnlẹ̀ mi kìí àlẹ́wọ̀n mẹ́sàl àwọn yẹ̀wò ní yẹ̀wò níbò lẹ́ni tí ó máa dí òsùn wọn kù ọ̀tọ̀ ní iye tó gbà àmọ́ gbà tó ń tú aṣọ orí pé ọ̀pá aṣọ yẹn ò pé mọ́ ọ̀tọ̀ ní tó lòun rà nínú báàgì nígbà wọn yọ yọ wọn rí pé báàgì láì sì dínkù báàgì gàrí ò pé mọ́ ó gbé po dé ilé orí pé epe ò pé òróró ò pé ọwọ́ mọ́tò epo tọ́nu mọ́tò iye báyìí lòun kó fún wọn wọ́n padà wá rí pé wọ́n ti yí lítà gbogbo ká máa dí òṣùwọ̀n kù anábìnrin ilà òkèèdú bí sì ní ọlọ́run nírọ̀ òjò dáadáa fún wọn tí wọ́n bá ti ń ṣe ọlọ́run dá òjò dó wọ́n sì dá tí alimọ́ná lẹ́yìn náà nǹkan wọ́n àwọn nǹkan tó yẹ kí wọ́n rà pẹ̀lú owó kékeré owó ńlá ni wọ́n mọ̀ fẹ́ rà ọjọ́ ìrìsùlùtọ́ ni aléhìm lẹ́yìn náà àwọn olórí wọn alábòsí wọn jẹ wọ́n mọ̀ hàn wọ́n lè mọ̀ wọ́n mọ̀ hàn wọ́n lè mọ̀ owó tòkè òní wálẹ̀ mọ́ owó ti àwọn tálíkà ni wọ́n mọ̀ kó lọ sókè wọ́n wà fi kún yìí tí ó kí wọ́n pín fún wọn tẹ́lẹ̀ àwọn tálíkà wọn mọ̀ dààmú lu àwọn eléré wọn ni wọ́n mọ̀ jẹ́ ìtọ́jọ́wọ́ òlu gan wọn ò ṣe wàá ní fún wọn

tọ́lá àwọn ọba wa nípin níbi aburú tàn dálẹ̀ bí bá sọ́lá àwọn ajá bí bá sọ́lá àwọn bí bá sí ọlá àwọn agùntàn àwọn olóńgbò àwọn kòkòrò tí ń lọ àwọn ẹyẹ tí ń fò alìbáráhì bí bá sọ́lá àwọn màlúù tó nígbó agbẹ́ntorí àwọn èèyàn bá ní ọlọ́wọ̀n bá ti rọ̀jò fún wọn tó ráwọn àwọn ọba wa dá nínú wàhálà yẹn àwọn ọba wa dìbò náà àwọn ọba dìbò wọ́n fún 10,000 nígbà tó tó tó tó fún òtìṣẹ́ gba 10,000 gbogbo 50,000 ẹ̀dẹ̀kan ọ̀kadà ń bẹ̀ ẹ̀lẹ́mẹ̀rẹ̀ akẹ́kẹ́ náà fẹ́ inú owó olú yìí náà ẹ̀lẹ́mẹ̀rẹ̀ mọ́tò ẹ̀mí kọ́lé àwọn yẹn lọ múra ọlọ ajì lérí owó olú ẹni òjò tí ń rọ̀ yẹn lókùnbà tí wọ́n bá sì ń hùwà tí wọ́n wù yẹn o tí wọ́n bá rójò ọlọ́run ni mo yà rọ àdébì ni ọlọ́run nítorí ẹranko wọn o àwọn kan mú jọ lára àwọn ni ọlọ́run mọ́sà tó wọn ṣojú báyìí lọ́wọ́ wọn láyà ń kúṣu ahadàlá wàhádà rasulihi àdéhùn tí wọ́n gbà pé àníjàmbá tí wọ́n gbà nínú àlùkòrán náà tàdísì tí wọ́n bá ti yí àdéhùn náà padà ẹni wọ́n fọkàn sí pé a bẹ́lẹ̀ sí wáyé lẹ́sìn ni ah, bàbá kó lè lọ́wọ́ owó onísọ̀nù owó padà sọ̀nù gbogbo àwọn tí wọ́n bá ń yí àdéhùn yìí láàrin ara wọn torí pé nísìnyí kálukú sẹ́wọ́n òkúta la fẹ́ bá sòwò báyìí kọ́mpìnì wo la fẹ́ kó bọ́bá ní ṣọ́ọ̀bù kan ní tó ti dáná ní kò jòkó tí nǹkan sọ́dá tó fi síbẹ̀ yẹn ní tó wọ́n rò nípa rẹ̀ kìí ṣe ní wọ́n rò òun gbà pé ibi tó fòun sí yẹn tòun nìyẹn ìwọ lọ́sẹ̀ ìwà tiẹ̀ lọ kọ́ ọmọ fèrè ṣe kọ́ ọmọ fọ́dún ṣe ẹnìkan lóun dá fámásì kan rẹ̀ gbogbo àti wá ti dé fámásì báyìí àwọn ọmọ táwọn bẹ́ẹ̀ wọ́n láwọn ọ̀tà àwọn ọ̀tà àwọn ọ̀tà wọ́n sì ń gbowó sùn àwọn oògùn tòun tí wọ́n ń tà wọ́n kó rẹ̀ sápò wọ́n wà lọ lè ra míì síbẹ̀ nítorí lòun wá òkúta ẹnìkan wá fún ọlọ́gbọ́n kan pé àwọn ọ̀tá báwo nínú àwọn òwò tí máa ń yá ní ká máa tó ogun tó dáwọn yẹn sáré ojoojúmọ́ wọ́n wá mú báyìí wọ́n wá fi dọ́ọ̀tì dọ́ọ̀tì dọ́ọ̀tì tíntìn tí ń sára àwọn ogun yẹn lọ nígbà òun déjọ́ kejì òun ọ̀bá kankan bẹ̀ mọ́ gbogbo ti lọ àwọn èyí tó ń fi dọ́ọ̀tì dọ́ọ̀tì sí náà wá tẹnu lọ́wọ́ ní òun tó làmí padà síbẹ̀ wọ́n náà kó símẹ́ntì wọ́n náà kó rin kí ni ò bẹ́ẹ̀ kò sí dáadáa kan bẹ́ẹ̀ òsì náà nìyẹn padà bá dé wọ́n kó pilẹ̀tì wọ́n lè kó àwọn nǹkan táwọn yẹn kó sáìtì ọ wà rí pé ibi tó ń lọ náà wọ́n padà sẹ́yìn dojoojúmọ́ ni anábìrin tí ẹ̀ bá ti sífọ́ kàbalẹ̀ mọ́ tọ́jẹ́ pé gbogbo ẹ̀ wá ti wá lọ́dún pọ̀ anábìnrin tó padà sẹlẹ̀ ní pé ilẹ̀ sallallahu alaihi àdúwà min ghairihi ọlọ́wọ́n padà rán àwọn ọ̀tá wá àwọn ọ̀tá fa akhadha ba'da ma fi aydihi owó nígbàtẹ́yìn ti ní àmánà láàrin ara yín ẹni tó ní ọ̀fẹ́ ẹni tí ò ní lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ jàǹbá ẹni tó ní ẹni àpá àwa mú àwọn ọ̀tá ọ̀tá yín nígbà táwa táàjọ wà nílùú tí aláàní sànú ara wa sọmọ yìí tó ń tara ìsìn sọmọ yìí tó ń tara ìsìn sọmọ yìí tó ń ra nìsìn ṣé bí nǹkan ṣe máa lọ náà ni nǹkan ti dàrú débi pé kálukú tiwa náà kùkù kò sí businessman kan tí ó sọ pé profit tó ń fẹ́ jẹ ni ó dìgbà tó bá ta tán ó bá wọ ọlọ́run ó lè rí jẹ ó bá wọ ọlọ́run ó lè jẹ gbèsè wọ́n jẹ́ adákẹ́ o àwọn àfáà tó yẹ ká máa bá àwọn olóṣèlú sọ̀rọ̀ tó yẹ ká máa bá àwọn tí wọ́n ń bẹ nínú ìjọba sọ̀rọ̀ tó yẹ ká máa ṣe wáàsí fáwọn tí wọ́n láwọn lọ lè dìpò ìjọba àbá wọn sọ̀rọ̀ ẹ dìbò là ń gbọ́ ẹ máa dìbò là ń gbọ́ àgbì iṣẹ́ tí ọlọ́run rán àwọn àfáà tí wọ́n bá wọn tí wọ́n fẹ́ darí ìlú ọ̀rọ̀ tí wọ́n bá wọn tí wọ́n fẹ́ darí ìlú sọ ọ̀rí sọ. ekele ó lé bí kéèyàn ó dìbò ebi nwanne ya lágbájá eme fọwọ́ sí kóònà na ṣe kíni kóònà ó wà ń bẹ́ na náà mọ̀ pé ẹni tó ń dìbò mú ìgbésẹ̀ ní rí ọmọ pọ́ dára ní nígbà wà ní sọ ti yìí náà láàrin ara wa ti ń sàdéhùn náà tẹ́ bá ti ṣe báyìí á àfọ̀gùn sọ́sibítù tẹ́ bá ti ṣe báyìí àfọ̀yìn níná tẹ́ bá ti ṣe báyìí kọ́dà ti ṣètò ogun tẹ́ fi faná létà lẹ́ni pé òkùnkùn náà ló bá dé látọ̀dún wo ẹjá bẹ̀rù ọlọ́run o àwọn tí wọ́n ń débẹ̀ náà ara wa náà wọ́n ti ń dìde lọ́lẹ̀ dérí ipò kìí ṣe pé wọ́n wá láti ìlú kan gbogbo àwa tá aláǹbẹ ní sinimá padà yáǹsì yẹn tó lọ́dún tán bẹ́ẹ̀ bá ti rí ìlú yanjú mọ́jọ́ lọ ti ara rẹ̀ ọ́ dàrú tẹ̀ramọ́sẹ́ ó sì máa ṣàdúà inú àwọn kan tí máa fa òsì fún yàn òun náà ni ọmọlẹ́mìyàkùn àyìmọ́tòhùn bima anzalallah kí gbogbo àwọn tí wọ́n láwọn fẹ́ máa darí ìlú ká ní ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn nínú òṣèlú táwọn fẹ́ ṣe ẹgbẹ́ sìn sẹ́gbẹ́ kan tí wọ́n ní ẹgbẹ́ sìn sẹ́gbẹ́ kan ẹni tí wọ́n sọ ni pé ẹgbẹ́ tọ́lọ́run sẹ́gbẹ́ kan ẹjẹ́ àdìgbò fẹ́sùn

gbé ìjọba tọ́lọ́wọ́n ọba sẹ́gbẹ́ kan wọ́n wá gbé ìjọba tẹ̀sù dúró anábì ni wọ́n wá dọ̀ tààrà wọn wọ́n mọ̀ lera wọn káàkiri wọ́n mọ̀ lera wọn ọba ti gbàpọ̀ tí kan sí máa retí owó àbíkọ́ ọmọ retí kú ọ̀kan jálù ọ̀nà méjèèjì torí pé mo ṣe wà ń bẹ àwọn kan bẹ tán fẹ́ pa ọ́ ìkàlùkù wọn fi ń sáká ọ̀tá gbogbo wọn o bẹ́lẹ̀ bá kúrò ní pàtì yìí pàtì yìí náà gbogbo wọn eléyìí ni mùsùlùmí eléyìí ni kírísítẹ́nì kankan gbogbo wọn o kẹ́ni kankan mọ̀ sọ pé kíní kan mùsùlùmí kíní kan kírísítẹ́nì ọdún kèrò láti wà mẹ́rin jẹ́mọ́ sí bàbá bàbá fẹ́ sí tí wọ́n jẹ́ orí sí àbíkáníkà láwọ̀ bá wa ṣe ọbẹ̀ lọ́nkọ́ lọ́n kálẹ̀ nísìnyí àbí ṣé bàbá sọ fún wa pé a padà rárá sí thirty thousand ẹ̀sìn láti tẹ̀wọ́n sọ̀rọ̀ pátì ọ̀kan kò mẹ́bọ́ síbí ọ̀kan kò mẹ́bọ́ síbí ọmọ ìgbé wọn kàn pààrọ̀ aṣọ ni they are all the same wọ́n lọ wọ́n fi ní fọ́ àdáká kí wọ́n fi ní fọ́gò wọ́n fi ní fọ́gbọ́n fọ́gbọ́n gbogbo sòlú lórí wọ́n náà sì máa tọ́fẹ́ rí ọmọ tọ́fẹ́ jẹ́ ń bẹ̀ ẹ tọ́wọ́kọ́ wà lọ́fẹ́ jẹ àníyàn tó gbé dìde yẹ ọlọ́mọ tó bá jáde yẹn pọ̀ fẹ́ jẹ̀lú ó tòsí àwọn tí wọ́n jẹ̀lú lánàá wọ́n ti dòdò sí ẹni máa ha àwọn ẹrú ọlọ́wọ́n bá léèmà kọ́lọ́mọ wo yíran o ọlọ́mọsá ìsànú wa abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ sọ wà lórí rẹ̀ fastaghfirullah innahu wal ghafur alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in ashhadu an la ilaha illallah wa la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu Ibadallah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ìfẹ́ ọlọ́run ọlọ́run kó bá Ànábì wa Muhammad wọ́n wọ́n wọ́n lé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹmọ ya mi nínú ẹ̀sìn wa alfakir òsì wajaba muharabatuhu yọ́dá kájá lógún látara káṣẹ àwọn asbab alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká wọ́n wá lérí ẹni àbí lérí bẹ́ẹ̀dì ọ̀yẹ̀ kan fún bọ́lá láàárọ̀ ọjọ́ kejì ibi ìwọ́n tó ń sùn pẹ̀lú bí kan sí ń lọ yìí olùsí ya olùsísí olówó náà ya olùsísí ìkan stable mọ́ ìkan stable mọ́ òsì nǹkan kan tó lẹ́pọ̀ ń ṣe tọkàn rẹ̀ balẹ̀ lérí ẹ̀ àwọn yóò máa yáwó lọ́wọ́ rẹ̀ wò ní san àwọn yóò gba owó àwọn fẹ́ fi ṣòwò òwò tó fẹ́ ṣe nǹkan kò ṣọ́ọ̀ kátàpá àwọn tí wọ́n fẹ́ gba wọ́n fẹ́ gba ọlọ́wọ́ rẹ̀ pẹ̀lú ban àsìkò tá ló lọ́wọ́ ìjàmá jíjẹ múmu lẹ́nìkan wá ní ònira àwọn tó ń sí kò sínú ayé àwọn tálíkà ń dààmú àwọn tálíkà àwọn ń dààmú olówó láàmú wọ́n sẹ́nìkan tó sinmi gbogbo àwọn olówó máa ń pa fóònù ni nígbà fóònù bá rìngì láti aago mẹ́fà àárọ̀ dago méje alẹ́ ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ṣé tí ò ní di ẹ̀yà mi ẹ̀yà mi ẹ̀yà mi ẹ̀yà mi kò ní san torí bísí àti olóhùn fẹ́ ṣe yẹn ìgbà tó bá fi lóhùn sanwó tán kò sí kankan lẹ̀ mọ́ níbi bẹ́ẹ̀ àdúrà ọmọbẹ̀ lọ́hùn ọmọ tó ṣe náfìlà tán àpè ọlọ́hùn pè ọlọ́hùn ọmọṣà gbà wá láàyè kọ́dà bàbá sàlùwà اللهم اجعلني من التوابين واجعلني من الطاهرين سبحانك اللهم وبحمد اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك فانا بشيطان انا بن اللهم اغفر ذنبي اللهم فرج مي ووسع لي في داري بملاي nínú ilé mọ́jẹ̀ ma gbélé tọ́ ha wà bá rí kílé fèrísìkì gbogbo àrísìkì tọ́ bá fún mi bá mi falbarkas ọlọ́lẹ̀ kó àdúrà rẹ̀ ọmọ anábì àdìdé ikú aláwọ̀ iná sálúkà ilman náfíà warizqan tayyiban wa amalan mutaqabbala láàrọ̀ láwọ̀ lànàmì máa ṣe yóò tún ṣe rọ̀lẹ́ ọlọ́run fún mi ní arísìkì halal arísìkì tó dáa tọ́kà máa ń balẹ̀ lérí ẹ̀ tálùbáríkà wà ń bẹ̀ anábì abẹ́rẹ́ Allahumma inni a'udhu bika min al-kufri wal faqri ọlọ́run sọ mi níbi kẹfẹ́rí sọ mi níbi òsì wa adhabil fún mi ní contentment olùkínà fún mi ní ọ̀rọ̀ ànábì ní ń ṣe gbogbo àdúrà tó mọ kálẹ̀ yìí ó wá ní ìwọ́ dákẹ́ ó jẹ gbèsè lọ́rùn torí dandan ní kò sẹ̀mí tọ́ba ti wá níṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lè ya tọ́ba ti wá rí san wọ́n wá fi ìrun rà tàwọn ẹ̀rẹ́ wọ́n fi di fẹ́ni tó yáwó lọ́wọ́ ẹ̀ lọ́rùn ṣó òṣòfò wá kí wọ́n ní gbogbo tààjù rẹ̀ wọ́n ti fi di ten thousand tó san láyé kó tó kù sọ̀wá sófò ọwọ́ ńlọrun olùkọ́ ńlọrun wọ́n ti jà wọn yẹn gbèsè ó sì ńlọrun àwọn tọ̀hún lágùn ìwọ lọ ná ọ̀dẹ̀ dá padà fún wọn ọ̀rọ̀ kọjá bá ṣe ro ẹlòmíì ò ní àwẹ̀ kankan nínú fáìlì gbogbo ẹ̀ mọ̀fà ó ti di tẹni lẹ́ni látara ìmójútó ọ̀nà tá a fi jẹun kọlọmọsà wọlé àwọn kọsà nù wa nínú àwọn nǹkan tí máa ń tààyàn lọ́sìn òun náà ní kéèyàn máa jákun ẹbí ẹ̀ má bẹ̀ bí já o ibi tí máa ń bọ ọjà oyé máa ṣe farada fún tẹ́ẹ̀fì túká tó máa ń ṣe dáadáa sí ọ ṣe dáadáa sí tí ọba ṣe dáadáa sí ọ ìwọ máa ṣe dáadáa sí torí pé ní máa ń sọkùn ẹbí anábì ní arísìkì rẹ̀ ọmọ pọ̀ mọ́ni àhábà ayé bùsọ́tọ̀ aláwọ̀ fi rísíkì wọ̀nyí sọ aláwọ̀ fi ásárì falẹ̀ yóò ṣùlọ ráhìmà anábì máa ti sọkùn ẹbí papọ̀ anábì ní arísìkì rẹ̀ ọmọ pọ̀ especially bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tẹ́ máa wà láyé lẹ́yìn náà nínú àwọn kan tí máa ń fa òsì òun náà ní òròjú òròjú anabi ẹni aláwọ̀ yẹn ní àwọn òdùbíkà mí náà lè kẹsàn wọlé haram wọlé ń sọ mi níbi òròjú àríṣẹ́ ká mọ́ fẹ́ ṣe kọ́ ọmọ wa rò pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹni tí ń ṣiṣẹ́ one thousand kéèyàn tó rí yẹn ó ṣẹ́gun owó halal lágùn ìwọ́n wáyá two thousand owó ogun owó òsì fẹ́ ṣe gbogbo ẹni tó bá di yọ̀lẹ́ yóò tòsí iṣẹ́ kan ọba lọ wá mí bọ́nà kan ọba lọ wọ́nà mí ọ̀nà pọ̀ wọ́n dákẹ́ o níparí ọ̀rọ̀ mi òun náà ni pé akìlò rìbá kí èèyàn máa ya owó èlé nítorí pé èèyàn fẹ́ fi jagun òsì àwọn afáà ní òsì kí ń ta tẹ́lẹ̀ òsì ṣẹ̀ṣẹ̀ fẹ́ ta nù gbogbo yìí ní ṣe tẹ́lẹ̀ kìí sòsì ọlọ́run nípa yín lẹ́mú tẹ fàálù ọlọ́run bá ní tẹ́ bá stop kẹ́ máa yá owó èlé owó alájẹmọ́sùn ó nà pọ̀ fàázánù bí haribi min Allah lẹ́yìn bá ti stop ẹ̀ sì bá ń retí ogun ọlọ́run ní sì bá yín jagun náà sọmọ pé arísìkì lọ fẹ́ kọ́ lọ́wọ́ sọ̀kalẹ̀ fún tó fi lọ lè yáwó èlé ìyá ni ó sọ̀kalẹ̀ ìyá ó sì rò owó ní pé mọ́ owó èlé kò sórí burúkú tó tó wọ́n lọ́wọ́ sọ pé wọ́n bẹ̀rẹ̀ nìkan jagun ní koran àfẹnitégbé owó èlé bọ́lọ̀mọ́ ti wá wogun pẹ̀lú rẹ̀ tó bàbá kan bẹ olówó ńlá kan ní nílùú nílùú yorùbá mi owó èlé ní fi gbéra nígbà tó kú tán wọ́n ní four billion ni wọ́n bá ní àkáǹtì ẹ̀ four billion naira táwọn ọmọ rẹ̀ ti ń dolo pé four billion ah gbogbo àwọn àwọn pin kan four billion bàbá táwọn yìí máa ń bùyàn mílíọ̀nù ṣeré nígbà òdì lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì làwọn báńkì rí sísè bá yọjú zenith bank first bank access bank fidelity kálukú yọjú kálukú kó fáìlì jáde nígbà wọn padà calculate owó tí bàbá jẹ bàbá jẹ nine billion ẹ̀ta ẹ̀wọ̀n mùsùlùmí ẹ̀ẹ́ sí àwọn pé àwọn àròpọ̀ jáde láyé lólówó àmọ́ nínú ìtumọ̀ ọ jáde láyé ní kíni jama olùsí ọlọ́mọtàwá ló sí o mọ̀sọ̀wá lórí burúkú halal alámọ̀sọ́kúnà halalan tajiba Allahumma fati alina abuwa balibarakati fati alina abuwa balikhairati اللهم نستعملها في إباداتك ولا نستعملها في معاصيك فاغفر لنا ذنوبنا واستر عيوبنا واقض ديوننا واشف مرضانا ومرضى المسلمين ولا وموت المسلمين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك فاستغفر الله إنه هو الرحيم